كما وعدناكم مع آثار الذنوب والمعاصي السلبية على الأفراد والمجتمع والله يغفر الذنوب جميعا يا عبادي الذين أسرفوا إن <coughs> قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم ọpẹ́ ni fún ọlọ́wọ́n ọba kọ́lọ́n kó gba ọpẹ́ nìkan kan wa kọ́lọ́n ọba àlékè ọlá júmọ́ àti tèmi kọ́lọ́n ọba kó má ṣe ní ìjọsìn fún ẹnìkan wa gẹ́gẹ́ bí àwọn nǹkan tí a ti ṣe lálàyé síwájú òun náà ni ọ̀rọ̀ nípa wípé ọlọ́wọ́n ọba ọba tí máa ń ṣe àforíjì gbogbo ẹ̀ṣẹ̀ ni sọ̀híruha wákẹ́bíruha eléyìí tó tóbi nínú ẹ̀ṣẹ̀ àti eléyìí tí ó bá kéré gbogbo ẹ̀ pátápátá lọ́lọ́wọ́n máa ń ṣe àforíjì eléyìí tó pamọ́ àti eléyìí tó hàn eléyìí tó jẹ́ wípé àmọ́mọ̀dá àti eléyìí tí gbogbo ẹ̀ pátápátá lọ́lọ́run bá máa ń ṣàforíjì fún nílé lórí nígbà tí èèyàn bá túbá lọ sọ́dọ̀ ọba taba wa amana wa amila amalan saliha ọlọ́run ní ẹ̀ṣẹ̀ tabada ọlọ́run bá máa fi yẹ ẹ̀jẹ̀ ni àyàfi ẹni tó bá túbá wa amana nígbà tí wọ́n tú báyìí pé àwọn ò ní wà á mànà wọ́n tún wá nígbàgbọ́ lórí pọ́nà wọn ọba àlékè ọlá ọba tí máa ń forí jìnnì ni wà á mìlà àmàlà sọ̀líhà lẹ́yìn ìgbà tó ti wá dẹ́ṣẹ̀ tí wọ́n ti pinnu páwọn òní débi ẹ̀ṣẹ̀ yìí mọ́ tí wọ́n sì gbà pọ́nà ọba lọ́ba tí máa ń forí jìnnì wọ́n wá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ olóore wà á mìlà àmàlà sọ̀líhà wá bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ olóore fa ùlà ìka ọlọ́run ní àwọn tí wọ́n bá ṣe báyìí yubadilu lọ́hu sẹ́yìí àtihìm hasanat gbogbo tí wọ́n ṣe láburú yìí ọlọ́ọ̀bá máa yí padà sí dáadáa fún wọn gbogbo tó ti wà nú àkáǹtì wọn nínú ẹ̀ṣẹ̀ ọlọ́ọ̀bá máa yí padà á sọ di ṣe olóore fún wọn bẹ́ṣẹ̀ wọn bá ṣe pọ̀ tó bẹ́ẹ̀ náà ni àkáǹtì wọn ṣe máa kún fún ṣe olóore sí torí pé kí ni wọ́n ṣe táúbà wọ́n túbà ìtúbà sì ni léyìí tá a ṣe máa padà sọ fún wa inṣáàlá kí ni májẹ̀mú ìtúbá eléyìí tó kó nǹkan mẹ́rin sínú àwọn ẹni ìwọ́n túbá pẹ̀lú májẹ̀mú tútúbá nígbà tí wọ́n bá ṣe léyìí wà á àmàna wọ́n ti túbá wọ́n ti pinnu páwọn ní débi ẹ̀ṣẹ̀ mọ́ wọ́n wá gbàgbọ́ pé gbogbo eléyìí táwọn ti dánú ẹ̀ṣẹ̀ yìí ọlọ́wọ́n ọba ọba ti máa ń forí jìnnì ni lẹ́yìn náà wọ́n wá bẹ̀rẹ̀ sí ṣe dáadáa àkọ́kọ́ ni wípé ọlọ́run ti forí jì wọ́n pé kò ní fìyà jẹ wọn <coughs> lórí àwọn ẹsẹ tán dá iṣẹ olóore tí wọn wá ń ṣe yìí sábàbí tóun máa ṣe ni wípé gbogbo eléyìí tó tiẹ̀ ti wá wà lákọọ́lẹ̀ nínú iṣẹ wọn ọlọ́run ọba máa wá yí padà sí dáadáa anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní ìtẹ́kìláha haythuma kunt ó ní páyọ̀ ọlọ́run ọba ní gbogbo ibi tó bá wà wà á ti bẹ́ẹ̀ ìsẹ̀yí àtàlẹ̀ hasanata tamhuha ó ní gbìyànjú láti máa fi <coughs> dáadáa máa fi tẹ̀lé aburú dáadáa tó bá fi tẹ̀lé aburú yìí dáadáa yìí máa pa aburú rẹ wa khaliqin nasa bi khuluqin hasan kó sì máa fi dáadáa báwọn èèyàn lò kó máa fi dáadáa báwọn èèyàn lò ọlọ́run bá fẹ́ ká páyọ̀ òun nígbà tá a bá páyọ̀ ọlọ́run ọlọ́run bá fẹ́ ká ṣe dáadáa torí dáadáa yìí a máa bẹ fáwa ká tún wá fi ìwà dáadáa ká fi báwọn èèyàn lò ìpayọ ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba ló ní pé ká fi ọlọ́wọ́n ọba sípò àyè tó yẹ ká fi sí lẹ́yìn tá a bá ti wá ń ṣe báyìí káwa náà wá gbìyànjú àwọn nǹkan tá a máa tọ́jú sílẹ̀ wájú ọlọ́wọ́n ọba tá a máa dé wá bá ká gbìyànjú láti mójútó iṣẹ́ olóore àwọn èèyàn tí èèyàn bá wá pàṣíwájú ọlọ́run pópáyọ ọlọ́run ọba téèyàn bá ṣiṣẹ́ olóore tó pọ̀ tó fi tì síwájú ọlọ́wọ́n ọba páwọn iṣẹ́ tó máa lọ bá níwájú ọlọ́wọ́n ọba àlékè ọlá nǹkan tó wá jẹ́lẹ̀ kẹta tó lè ba gbogbo iṣẹ́ téèyàn ṣe ìpayọ ọlọ́ọ̀ba téèyàn ní tó lè bàjẹ́ òun náà ni ìbáṣepọ̀ wa láàrin àwa ara wa torí pé tó bá di ní ọjọ́ gbèbí àlìkìyàmọ̀ àwọn ẹ̀ṣẹ̀ tá a bá ṣe ọlọ́wọ́n ọba nígbà téèyàn bá ti túbá ọlọ́ọ̀ba máa mú kúrò fún wa. ibi tó ma wá kù sí òun náà ni ta fi bára wa lò almọ̀fọ́lìm àwọn nǹkan àbòsí tá a ṣe síra wa ẹni tó ṣe ṣìnà bóyá ẹni tó bá ṣe ṣìnà yìí ọmọ èèyàn kan ni ìyàwó èèyàn kan ni ọkọ èèyàn kan ni àwọn èèyàn yà wá dúró ń jọ gbèǹde àlìkìyàmọ pé wọn lọ́wọ́n ọba ó gba ẹ̀tọ́ mi ẹni tó jẹ owó olówó ní ọ̀nà àìtọ́ àwọn èèyàn yà á dúró jọ gbé ní àdìkìyàmọ̀ ẹni tá a bú ní ọ̀nà àìtọ́ ẹni tá a jẹ ní ọ̀nà àìtọ́ gbogbo wọn wá dúró báyìí wájú ọlọ́wọ́n ọba lọ́jọ́ gbé ní àdìkìyàmọ̀ anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní manil muflis ó ní min ummeti ó lẹ́yìn mùsùlùmí Alimofuleso, òun náà ni ohun tá à ń pè ní bankruptcy kéèyàn ní owó tó pọ̀ ní báńkì kí gbogbo owó yìí kó wá tún jẹ gbèsè lé lórí owó tó ní ń bẹ̀ ti parun gbèsè tún wá pọ̀ nílẹ̀ gbogbo ohun tó ní ti parun ṣẹ̀mẹ̀ pé téèyàn bá ní nǹkan tó lùzì ẹ̀ tó tán síbẹ̀ ṣẹ̀mẹ̀ pàṣẹ sinmi díẹ̀ ṣùgbọ́n gbèsè wá pọ̀ nílẹ̀ rẹpẹtẹ gbèsè tí ò lè san tán ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní nínú ọmọlẹ́yìn mi ìjẹ́mẹ́ tó jò kan lẹ́bẹ̀ àwọn sọ̀hábà wa bẹ̀rẹ̀ sí sóríṣiríṣi alẹ́dí làwàládàlà ah ẹni tí ò bímọ sáyé ni torí pa ànábì sallallahu alayhi wa sallam sọ wípé ìdàmọ́tàbùnú ádámù nkọ́tọ̀ àìníhù àmàlù tọ́mọ ànábì ádámù ọba ti kú gbogbo iṣẹ́ tó láǹfààní àti ṣe ti tán ìlàmì sàlàs àyàfi iṣẹ́ mẹ́ta ìlímù yòǹtàfà òbí ìmọ̀ tó ṣàǹfààní tó fi kọ́ àwọn èèyàn waladun salih yad'u lahu ọmọ rẹ̀ tó fi ilẹ̀ sáyé tó ń ṣàdúrà fún sadaqatun jariyah sàárà tó ń ṣàn tó ṣe kalẹ̀ ẹni tó kọ́ mọ́ṣáláṣí ẹni tó kọ́lé ọmọ òrukàn ẹni tó gbẹ́ kànga ẹni tó la títì fáwọn èèyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. wọ́n wá wo pé ẹni tó jò kanlẹ̀ ẹni tí kò lọ́mọ tó fẹ́ ṣìpẹ̀ fún kò lọ́mọ tá ṣàdúrà fún lẹ́yìn tó bá kú. àwọn ẹlòmíín ní alẹ́ rí la òun náà lẹ́ni tí ò níyàwó ẹni tí ò níyàwó nílé ayé òun lẹ́ni tó jò kọ́lẹ̀ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam wa sọ fún wọn pé rárá o alimufilisu ni ummati ẹni tá a máa lójò kọ́lẹ̀ nínú ọmọlẹ́yìn mi mọ̀njá àyàwó mẹ́lẹ̀kìyàmà òun náà lẹ́ni tó jẹ́ pé ń jọ gbé nígbà tó dé ó dé pẹ̀lú owó ó dé pẹ̀lú iṣẹ́ olóore iṣẹ́ olóore yìí iṣẹ́ olóore yìí ó dé pẹ̀lú kó ti ṣe sàárà lóríṣiríṣi ó ṣe sàárà tó pọ̀ ló ti ṣe síwájú ọlọ́wọ́n ọba ó ṣe dáwà gbogbo dáadáa ló ṣe wàkọ̀dé ṣátà mahada ṣùgbọ́n ti bú èèyàn kan wà á kọ́dà máa là hàdà ó ti jẹ owó eléyìí ní ọ̀nà àìtọ́ àwọn tó jẹ nǹkan wọn ní ọ̀nà àìtọ́ ìyá wa dé wọ́n wá máa mú ṣe olóore ẹ̀ láti fi dípò fún wọn sàárà tó ṣe sọ́dákọ̀ tó ṣe irun tó kí wọ́n máa fi dípò nígbà tí ṣe olóore bá ti tán wọ́n wá bẹ̀rẹ̀ sí máa mú ẹ̀ṣẹ̀ táwọn ẹni ìdá wọ́n máa gbà lọ́wọ́ wọn ní ìtòjẹ́ òdi wọn ẹ̀tọ́ wọn tó gbà wọ́n wá kó àwọn ẹ̀ṣẹ̀ yìí sí sí lọ́rùn wà yóò tó rọ́ọ̀fù fi náà wọ́n wá jù sí náà kọ́nà má ṣe ti wà bẹ́ẹ̀ ló fi jẹ́ pé gẹ́gẹ́ bí mùsùlùmí a gbọ́dọ̀ tún àárín àwa àtọ́lọ́wọ́n bá ṣe a gbọ́dọ̀ tún ẹ̀mí ara wa àwa láàárín ara wa gangan a gbọ́dọ̀ tún ṣe lẹ́yìn náà láàárín àwa àti àwọn ẹlòmíì a gbọ́dọ̀ gbìyànjú láti tún ṣe eléyìí ló lè jẹ́ ká là lọ́jọ́ gbèndé àlìkìyàmà nínú àwọn nǹkan tí ó wá jẹ́ àǹfà tó jẹ́ aburú níbi ẹ̀ṣẹ̀ òun náà ni pé àwọn nǹkan mẹ́ta tá a ní ká túnṣe yìí téèyàn bá ti ń dẹ́ṣẹ̀ nǹkan mẹ́tẹ̀ẹ̀ta iléeṣẹ́ máa ń affect tá a bá dẹ́ṣẹ̀ ìpayọ náà ọba tó jẹ́ ẹ̀tọ́ ọ̀tọ̀ lọ́wọ́ ọba àti lù ń pọ́npọ́n ẹ̀tọ́ tó jẹ́ ti tẹ̀mí ara wa gan àti tá a wá dá yìí èyí tó máa ń pọ̀ jù ń bẹ̀ náà ni wípé a kó àwọn ẹlòmíì sínú a rí i pé nǹkan mẹ́ta tó yẹ ká tún ṣe ń gbèsè ayé wa ìbálòpọ̀ mẹ́ta tó yẹ ká tún ẹ̀ṣẹ̀ a máa bàjẹ́ tí ò bá sí aburú kan fún ẹ̀ṣẹ̀ tó ju eléyìí lọ káfàṣà rọrùn ẹ̀rí pé ìmá dẹ́ṣẹ̀ ó ti tó láburú pé ẹ̀ṣẹ̀ ìbáṣepọ̀ láàrin ato àtọ́lọ́hún akọ́kọ́ wo ìbáṣepọ̀ ní orí ẹ̀mí títí wa gangan àwa sí ẹ̀mí wa al-yawma nakhtimu ala afwahihim wa tukallimuna aydihim ọlọ́ni tó bá di ọjọ́ pèndé àdìkìyàmọ̀ a máa di ẹnu ọmọ ẹ̀dẹ́ ènìyàn kò ní lè fi sọ̀rọ̀ wa tukallimuna ihim. ọwọ́ ọmọ èdè èèyàn láwa máa sọ̀rọ̀ ńjọ́ gbèndé àlìkìyàmà wàtẹ́sìhádù àrùjúlùhùn ẹsẹ̀ àwa máa jẹ́rìí sí ntọ́wọ́ sọ bí mà kánú yẹ̀sìbù látara ń ta fi wọ́n ṣe níṣẹ́ ẹ̀rí pé gbogbo eléyìí ẹ̀ka ara wa ni ọlọ́ni tó bá dọjọ́ gbèndé àlìkìyàmà wàkọ́ọ̀lù lìjùlùdìhìm lima ṣahidtum alayna ó ní àwọn ẹ̀ka ara wọ́n wá máa sọ fún àwọn ẹka ara tó kù pé kí ló dé tẹ́ bí ń jẹ́rìí takò nígbà tẹnu bá ń sọ̀rọ̀ tó ń takò àwọn ẹka ara tó kù lima shahidtum alayna nígbà tẹ́sẹ̀ ń jẹ́rìí sí tọwọ́ náà ń kí ni tó dé fi ń jẹ́rìí takò wá qalu antaqana Allahu alladhi ọba tó máa ń gbogbo nǹkan kọ̀dákọ̀hùn máa wà lámọ́rọ̀ ọba tó dá ayé nígbà kọ́kọ́ ọ̀dọ̀ ẹ̀ náà lè máa padà sí gbogbo àwọn ẹ̀ka ara yà á máa sọ̀rọ̀ ẹ̀rí pa ti ṣàbòsí sáwọn ẹ̀ka ara yìí aburú ta fọwọ́ ṣe aṣàbòsí sọ́wọ́ ni torí ń pọ́wọ́ máa jẹ̀yẹ aburú ta fi ẹsẹ̀ ṣe àti ṣàbòsí sẹ́sẹ̀ ìyẹn nìyẹn lẹ́yìn náà wàá nìyí tá ṣe ní ìtòjí àbòsí sí àwọn ẹlòmíì béèyàn bá jalè owó olówó ló jí dúkìá onídúkìá ló jí ó fi àfẹ́ẹ̀tì tó yẹ ká fi bára wa lù gẹ́gẹ́ bí ọmọ ẹ̀dẹ́ ènìyàn anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní alimuslimu mansalima alimuslimu na min yadihi min lisanihi wa yadihi ó lẹ́n tó jẹ́ onígbàgbọ́ òdodo mùsùlùmí òun náà lẹni tó jẹ́ wípé ẹ̀mí àwọn mùsùlùmí máa ń balẹ̀ kúrò níbi aburú ẹnu ẹ̀ àti ọwọ́ ẹ̀ aburú ẹnu àtọwọ́ ẹ̀ ẹ̀mí àwọn mùsùlùmí máa ń balẹ̀ kúrò mẹ́ wọ́n mọ̀ pé ẹ̀bí mùsùlùmí ni kò ní fi ẹnu ẹ̀ bá tiwa jẹ́ aré ìyọ̀kan náà àwọn mùsùlùmí ó dẹ̀ rò pé mùsùlùmí tó lẹ́sìn ni tó bá bẹ̀rẹ̀ sí dẹ́rù bà àwọn colleagues ẹ̀ fi iṣẹ́ alẹ́ mọ́ mi o màá bà ti yín jẹ́ o tí n bá dé ọ̀dọ̀ ọ̀gá màá bà ti yín jẹ́ ẹ ní di monday complain mùsùlùmí sì ni ẹnu lòun fi ń bà tàwọn èèyàn jẹ́ gbogbo ẹni tó bá sì ti ń fẹnu bà tàwọn èèyàn jẹ́ á padà máa fi ọwọ́ kùn ló fi jẹ́ pé àwọn nǹkan yìí tá a bá ṣe a ti ṣàbòsí sẹ́lòmíì àwọn nǹkan yìí wá ní ìtéèyàn bá dẹ́ṣẹ̀ nínú kó jẹ́ pé ẹ̀ṣẹ̀ á ní ṣe pẹ̀lú ọlọ́run ọba a máa fi ba ìbáṣepọ̀ ìbálòpọ̀ láàrin àwa àtọ́lọ́run a máa fi bàjẹ́ gẹ́gẹ́ bí ẹni tó ṣẹbọ sọ́lọ́run ọba ṣẹmẹ kó ti ṣẹ lọ́run ìṣẹbọ tá a fi ṣe ni primarily ọlọ́run la fi ṣẹ ó ti ba ohun tó ń jẹ́ àlákọ̀ relationship láàrin àwa àtọ́lọ́run ìṣẹbọ ti bàjẹ́ ìgbà míì wá ní ìṣẹbọ àbòsí ló tún jẹ́ fáwa tá a ṣẹbọ kọ́lọ́ má jẹ́ ká ṣẹbọ ọlọ́run ní inna ṣírìkà la zulmun azim ọlọ́run ní ìtò tóbi jù nú àbòsí òun náà lẹ́bọ̀ alladhina amanu walam yalbisu imanahum bizulm ọlọ́run ní ẹ̀rá wọn tán nígbàgbọ́ tó dẹ̀ jẹ́ wípé wọn kì í jẹ́ kí ẹbọ ṣíṣe lúpọ̀ mọ́ ìgbàgbọ́ wọn ulaika lahumul amn ọlọ́run nírú àwọn ẹni báyìí wọ́n á ní fọkànbalẹ̀ wahum muhtadun wọ́n á sì máa jẹ́ ní ìmọ̀nà téèyàn bá ti wá lu ẹbọ mọ́ ìmọ̀ọ́nì leisa lahu amnu irú ẹni bí òní ní fàyàbalẹ̀ ẹbọ lèèyàn ṣe ṣùgbọ́n kí ni rìsọ́ọ̀tì ẹ̀ a padà fi kó bẹ́ẹ̀ ni ara wa ẹni tó pààyàn ó ṣe lọ́wọ́n ọba torí pọ́nà ọba ní àgbọ́dọ̀ pààyàn ìdájọ́ ẹni tó bá pààyàn ni pé kán pa ó ti ṣe sábàbí pé kán pa ẹ̀mí tiẹ̀ náà ó ti ṣàbòsí sẹ́mi ara ẹ̀ ó tún wá ṣàbòsí sẹ́mi ẹlẹ́mi tó pa àwọn ọmọ ọlọ́mọ ti pa òbí wọn ìyàwó níyàwó ló ti pa gẹ́gẹ́ bí ẹni tó ń ṣiṣẹ́ lọ hospital tó jẹ́ pé látara ìkíyèsí ló fi pa àwọn patient ẹ̀ ìyàwó níyàwó ló pa yẹ irú ẹni bẹ́ẹ̀ kí ló fẹ́ sọ fọ́nà ọbàjọ́ gbèdè àlìkìyàmọ̀ ló fi jẹ́ pé ẹ̀ṣẹ̀ nínú olórí aburú tí máa ń fà ó máa kọ́kọ́ dàárín àwa àtọ́lọ́run rú á dàárín àwa gangan fúnra wa rú àtàwa láàrin ara wa síra wa. Si so kọ́nà ọba àdékè ọlá kó làwà kúrò níbi ìmá dẹ́ṣẹ̀ mùsùlùmí ò gbọdọ̀ fojú kéré ẹ̀ṣẹ̀ o eléyìí tó tóbi àti eléyìí tó kéré wàlìmọ̀ àṣìyàtù ẹ̀rí ẹ̀ṣẹ̀ dídá kọ́nà ọba kó làwà mẹ́ bìṣàrọ̀ tún fẹ́ yìí à ìròyìn aburú ni lèlà áàsì fẹ́ tó bá ń dẹ́ṣẹ̀ bó ṣe jẹ́ wípé tó bá ń ṣe dáadáa ìròyìn dáadáa ni ọlọ́run ní fàbáṣìrì lẹ́dínà àmọ́nù wàhámìlú sọ̀ọ̀lì hàt ọlọ́run bá ní bá ń fún ní ròdùnú àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́n ọba gbọ́ tán sì ń ṣiṣẹ́ rẹ̀ annalahum jannat pé àlùjànnà la máa bẹ fún wọn tẹ́jìrì mi ń táṣì àlànà àwọn odò oríṣiríṣi la máa ṣàn ní abẹ́ àlùjànnà yìí odò tó jẹ́ pé oyin ló wà ń bẹ̀ odò tó jẹ́ pé ọtí mímu tó yàtọ̀ sí ọtí ilé ayé tí òun pani ló wà ńbẹ̀ odò tó jẹ́ pé míìkì ló wà ńbẹ̀ odò tó jẹ́ pé oyin ló wà ńbẹ̀ téèyàn kàn máa gbádùn lọ́n ti ẹ̀nu ọlọ́wọ́n bá àlékí ọlá ó ní ibi tá à ń sọ yìí anna lahum jannatin tajri min tahtiha al-anhar kullama ruziqu minha rizqan min samaratin kùlámà rúzikù mínìhà min sámọ̀rọ̀ ti ọlọ́run ní gbogbo ìgbà tí wọ́n bá ti ń fún wọn ní èso kan jẹ́ ní àlùjànnà wọ́n á máa sọ wípé ah, ah bóò làwọn èso yìí ṣe jọra wọn nígbà tí wọ́n bá ń rí lójú báyìí gbogbo èso ní àlùjọ náà èso kan náà lè máa pè ṣùgbọ́n tẹ bá wá ń jẹ ẹ wá rí i pé téèsì wọn yàtọ̀ síra wọn. ọlọ́run ní wàláhùn fíhá àzùwájú mùtọ̀hárọ̀ ọlọ́run ní àwọn obìnrin tó mọ́ obìnrin tí wọ́n ń ṣoníranù ó ń bẹ fún wọn ní àlùjọ náà òun fíhá khalidun ọlọ́run ní wọn máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbére ni ọlọ́run ní wa bashiruhum bi adhabi àwọn tó jẹ́ ẹni tí ò gbà fàfọ́ ọlọ́run ní kànáàbì fún wọn ní ìrònà ìrònà so gbogbo ẹni tó bá ń ṣe dáadáa ìró rere ni pé á ah, dáadáa ni mò ń ṣe kó máa dunnú ẹni tó bá sì ń ṣe aburú kó máa banú jẹ́ lórí pé aburú tóun ń ṣe tóun bá lọ kú sí díẹ̀ wàhálà ni o kọlọmba kó má ṣe ìlànà kankan wá ń bẹ o wal israru alayhi dalilu ala ghadabillah téèyàn bá wá jẹ́ tó ń dẹ́ṣẹ̀ tó wá takú sí di ẹ̀ṣẹ̀ yìí eléyìí jẹ́ ẹ̀rí lórí pé ah, ìbínú ọlọ́run ọba ń bẹ lórí irú ẹni bẹ́ẹ̀ wàkọ́dìbà lọ́ọ̀hù àléhìm ọlọ́run lóhun ti bínú sí wọn wà láàánàhùm ọlọ́run lóhun ti ṣẹ́bi lé wọn wà àádàláhùm jahannama wà sáà ọlọ́run ló ti pèsè kalẹ̀ fún wọn iná iná tí ń jó fọfọn kọ́nà má so ẹni tó bá ń ṣe lọ́wọ́ ọba tó wá takú sídìí ẹ̀ṣẹ̀ kó mọ̀ wípé irú ẹni bẹ́ẹ̀ orí ibú ó ti ṣílẹ̀kùn wọn. ìdá àhábà Allahu al baba ìgbà tọ́lọ́ bá bá nífẹ̀ẹ́ rú ọlọ́run bá máa ṣílẹ̀kùn gbogbo ìgbà tó bá ti ń báyìí a máa tètè ṣeré padà ní pé á ah, ẹ̀ṣẹ̀ tí mo dá yìí dá o a sì máa banújẹ́. wàmínà asar alkọ̀bíhá lèlè dùnú nínú àwọn aburú tó pọ̀ rẹpẹtẹ tó wà fún ẹ̀ṣẹ̀ kò fẹ́ ká díẹ̀ fún wa ń bẹ̀. ṣìrìmánu lórí láàhì ni pé téèyàn bá jẹ́ ti ń ọba ọlá máa ń hàn náà ẹni bẹ́ẹ̀ ní ìmọ̀ di ìkan torí pé yànnà làìlmà nóòrò torí pé mọ̀tẹ́rí ẹ̀ mọ́lẹ̀ ni wà nóòrò lọ́hìlà yóhùdà làásì ìmọ́lẹ̀ ọlọ́run sì ní ọlọ́run kì í fún ẹlẹ́ṣẹ̀ ẹni tó bá ti ń dẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ a máa fa sábà bíi pé ìmọ̀tẹ́yìn ọba ti mọ̀ kó gbàgbé ẹ̀ èyí tó bá tún fẹ́ kọ́ sí kó jẹ́ nira fún kó má rọrùn kọ́lọ̀ọ̀bá kó má ṣe ìṣípayá ìmọ̀fẹ́ nìkankan wà ìkan nínú àwọn àfẹ́sìn alimọ́mù Shafi'i ó ní ṣàkáùtù sú àhíwì ṣàkáùtù ìlà wàkíì sú àhíwì ó nígbà tó di wípé mi rí nǹkan há dáadáa mo wá lọ bá àfa mi tí ń jẹ́ wàkíì mo wá complain fún un fa àrùṣádàní ìlà tẹ́rkìl màásì àfa mi wá tọ́ka mi síbi wípé mo gbọ́dọ̀ lọ jìnnà sí ẹ̀ṣẹ̀ mo gbọ́dọ̀ lọ jìnnà sí ẹ̀ṣẹ̀ fa àrùṣádàní ìlà tẹ́rkìl màásì fa àǹbá àní ànàlà ìlmà wà lóru lọ́hìn la yóòdà láàásù ó wá sọ fún mi wípé ẹ̀ṣẹ̀ tẹ rí yẹ ìmọ̀ tó rí yẹ ìmọ́lẹ̀ ni ìmọ́lẹ̀ sì ni ọlọ́run bá ló ní ọlọ́wọ́n sì kì í fún ẹlẹ́ṣẹ̀ kájọba ṣe fún fún bàbá ọlọ́run kì í fún ẹni tó bá ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ ló fi jẹ́ pé téèyàn bá ti ń dẹ́ṣẹ̀ nínú kó jẹ́ pé mọ̀ téèyàn mọ̀ èèyàn máa gbà díẹ̀ àbẹ́lẹ̀ téèyàn fẹ́ kọ́ kó jẹ́ nira ìwọ náà sọ tiẹ̀. ó jẹ́ ìnira kọ́lọ̀ọ̀bà kó má ṣe ìlà wa ń bẹ̀ o wà mí ni ha ṣèrímọ́nù rẹ̀ nínú aburú ẹ̀ṣẹ̀ òun náà ni pé téèyàn bá dẹ́ṣẹ̀ ó máa ń fa sábàbí wípé kí árísìkì kó má ṣì fún yàn kéèyàn máa lé títí títí kó má bà arákùnrin kan fà títí títí tí ó lé nígbà tó wá ń ba sọ̀rọ̀ náà òun náà ohun tẹ́ṣẹ̀ máa ń bí nìyẹn jọ mọ́ gbogbo tó bá ń fà báyà owó ò ní tó tó bá kù díẹ̀ kọ́wọ́ ẹ̀ tó báyà á bọ́ ni àwa lóun máa mú bọ́ nínú tí máa ń fà mú bọ́jọ́ mọ́ ẹ̀ṣẹ̀ ni o sòkè yẹn wo rẹ̀ wo anabiwa muhammad sallallahu alayhi wa sallam nínú hadith asauban imam ahmad gba wa ibn majah ó ní la yazidu fil umur illa libir ó ní téèyàn bá fẹ́ gùn lẹ́mìí kò sí ti máa ń gùn yàn lẹ́mìí tó dàbí kéèyàn máa ṣe dáadáa wala yarudul qada illa du'a téèyàn bá rí i pé àwọn àkọọ́lẹ̀ aburú tọ́nà ọba ti kọ fún yàn kò sí tí máa ń yí padà tó yàtọ̀ sí àdúrà o ó ní ẹ̀wá rí ọmọ ẹ̀dẹ́ ènìyàn yumna rizqa wọ́n á máa kọ̀ fún láti pé kí arísìkì máa dọ́wọ́ ẹ̀ bizambin látara ẹ̀ṣẹ̀ tó ń dá so téèyàn bá ti ń dẹ́ṣẹ̀ á máa jẹ́ sábàbí wípé kówó máa wọ́n yàn kéèyàn má rí ṣe. èèyàn wá lè wo pé àá ah, òun táwọn afáǹsọ ò rí bẹ́ẹ̀ o òun táwọn afáǹsọ ò rí bẹ́ẹ̀ àwọn ọmọ aláṣẹwó àwọn ọmọ onírànú àwọn ọmọ onírégbè ah, owó wà lọ́wọ́ wọn ah, àlùbáríkà jọmọ àlùbáríkà nkọ. kọ́ sanastadrijuhum min haythu la ya'lamun ọlọ́run ni ẹni bá fẹ́ dẹ ta fẹ́ trap a trap wọn bí wọn ní ẹlòmíì lè jẹ lẹ́ṣẹ̀ ọlọ́run afun lálàáfíà á sì máa lo àlàáfíà yẹn láti dẹ́ṣẹ̀ dáadáa ọlọ́run afẹ́lòmíì ló wá wá máa rówó yẹn bí ṣe bá jẹ ọlọ́run bá dẹ ẹni débi pé kò ní láǹfààní owó yẹn lá máa wò pé a ah, tó bá ń lówó lọ́rùn àwa yìí náà la máa lówó pẹ̀lú bá ṣe ń balẹ̀ jẹ́ tó ìbówó ló pọ̀ yìí ẹ̀yin tẹ̀ ń ṣe tọ́lọ́run gan mélòó ló yé ló lo mọ́tò eléyìí àdánwò ni fẹ̀ntọ́nà bá ṣe fún ṣùgbọ́n tó bá jẹ́ ní dáadáa tó ń wá owó ó gbọ́dọ̀ sá fún ẹ̀ṣẹ̀ kọ́nà ọba kó má ṣe fi ṣe rọrùn fún wa. bákan náà nínú tí ẹ̀ṣẹ̀ máa ń bí albughdu walkaraha baynahu wa bayna Allahi wa bayna alkhalaik ìkórira a máa ṣẹlẹ̀ láàrin òun àtọ́lọ́hun àtàwọn ẹ̀dá tọ́lọ́hun ọba dá. idha ahabba abidan anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní tí ọlọ́wọ́ bá bá ti nífẹ̀ẹ́ ẹrú kan náà dá jìbìrì ọlọ́run á ké pe jìbìrìlì pé ìwọ jìbìrìlì inni òṣèbù fúlàn mo ti nífẹ̀ẹ́ lágbájá fa àhíbà ìwọ náà máa nífẹ̀ẹ́. wanada jìbìrìlì fi sàmà jìbìrìlì á wá pé gbogbo àwọn tó wà ń sọmọ pé dájúdájú inna Allaha yòṣèbù fúlàn fa àhíbò ọlọ́run nífẹ̀ẹ́ lágbájá yìí lè bẹ̀rẹ̀ sí máa nífẹ̀ẹ́ àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí máa nífẹ̀ẹ́. wàwúdìá mahabbatuhu fi ahlil ard wọ́n wá bẹ̀rẹ̀ sí kófẹ́ sí ọkàn àwọn tó wà lórí ilẹ̀ and vice versa tọ́lọ́ bá ti wá kórìíra èèyàn bọ́lọ́ ṣe máa náwùsì náà nìyẹn o òun kórìíra lágbájá ẹ̀yin náà kórìíra àwọn gbogbo àwọn tó wà sọ́mọ́ wa bẹ̀rẹ̀ sí kórìíra wọ́n wá kéde lórí ilẹ̀ pé kọ́ kórìíra lu ẹni bẹ́ẹ̀ so látara bẹ́ẹ̀ ẹni yà di ẹni tí àwọn èèyàn kórìíra kọ́lọ́ bá kó má ṣe ṣàánú ẹnì wa nínú àwọn nǹkan tó di aburú àgbéyẹ̀kọ̀ fi òmórìhì kò lè hà gbogbo àlámọ̀rí ẹ̀ pátápátá akọ̀ nira ni ọlọ́ọ̀bá ní fa amẹ́mẹ́ni àtọ̀ wà tákọ́ wà sọ́dàkọ̀ bìlẹ̀ húsnà fásánù yẹn sírúhó lèlè yóò sọ̀rọ̀ ọlọ́run lẹ́ni tó bá máa ń ṣe dáadáa díẹ̀ tọ́lọ́ ń fún ó máa ń ná fáwọn tí wọ́n tún nítò wà sọ́dàkọ̀ bìlẹ̀ húsnà ó sì gba ọlọ́run gbọ́ yẹn gbogbo nǹkan la máa ṣe fún un wa amma man bakhila wastaghna ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá máa ń ṣe àwọn tiẹ̀ tó wá rí rẹ̀ pé òun ti tó tán wa kazzaba bil husna ó wá ń pè ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba nírọ́ fasanu yasiruhu lil usra ọlọ́ni gbogbo nǹkan ẹ̀ ìnira lọ́rùú ẹ̀ máa já sí kọ́nà ọba kó má ṣe tiẹ̀ nìkan kan wá bẹ́ẹ̀ o ọlọ́ni wa man yattaqillaha yaj'al lahu makhraja ọlọ́run lẹ́ni tó bá páyọ ọlọ́run ọlọ́run a máa ṣọ̀nà àbáyọ fún wa yarzuquhu min haythu la yahtasib á sì máa pèsè fún ibi tí ò fọkàn sí nínú hadithi kan anabi wa muhammad sallallahu alayhi wa sallam sọ wípé man lazima al-istighfar ó lẹ́nikẹ́ni tó bá máa ń kúrò ní ẹ̀ṣẹ̀ tí máa ń tọrọ àforíjì gbogbo gbà ja'ala Allahu lahu min kulli dhiqin min kulli hammin faraja ó ní gbogbo nǹkan ọ̀bànújẹ́ ọlọ́run bá máa ṣe ìdùnnú fún un wa min kulli dhiqin makhraja níbi gbogbo nǹkan tó bá fún pépé ọlọ́run bá sì máa máa lànà fún kọ́lọ́ máa ṣe ìlànà fẹ́ ní kọ̀ọ̀kan wa ẹni tó páyọ̀ ọlọ́run nìyẹn o ẹni tí ò bá wá páyọ̀ ọlọ́run ìdàkejì ẹ̀ la máa rí atọ́ àtúnú òru ìmáṣe láṣẹ ọlọ́run ìmọ́lẹ̀ ni o wal-ma'siyati zulma ìmáṣe lọ́wọ́ ọba òkòkò ni o wà zulumu zulumati ẹni tó bá ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ á pàdánù ojú ẹ̀ lé ayé á pàdánù ẹ̀ lọ́rùn wà bá fìràn á tún pàdánù ojú inú wà ákìláhù wà wáyáhù làákàyè náà ọlọ́ọ̀bá máa jẹ́ kó pàdánù ẹ̀ ọlọ́ọ̀ni fa ìnáhàlà táàmẹ̀lì àbẹ̀sọ̀rọ̀ ọlọ́ọ̀lójú tẹ ẹ̀rọ kalẹ̀ yìí òun kọ́ ló fọ́ wàlákin táàmẹ̀lì kòlóhù lẹ́tì fi sùdúrù ojú inú ló ti fọ́ fáwọn èèyàn jọmọ́ kí ló fà á látara ẹ̀ṣẹ̀ kọ́nà ọlọ́run ní thumma qasat qulubuhum min ba'di dhalik ọlọ́run ní ẹ̀rọ àwọn ọmọ ìsirẹ́lì nígbà wọn bẹ̀rẹ̀ sí dẹ́ṣẹ̀ tó tún dun ní mẹ́ṣẹ̀ qasat qulubuhum ọkàn wọn di tó gbẹ fahiya kal hijara gẹ́gẹ́ bí òkúta lọ́kọ̀ wọn di aw ashaddu qaswa àbí ọkàn wọn tiẹ̀ tún ó tún dípẹ́ta ju òkúta lọ ọlọ́run nítorí pé ń bẹ́nu àwọn òkúta eléyìí tó jẹ́ pé ìṣẹ́lẹ̀ ru máa ń jáde látàrẹ̀ ó ń bẹ́nu àwọn òkúta eléyìí tó jẹ́ pé omi máa ń jáde látàrẹ̀ ó sì ń dẹnu wọn èyí tó máa ń tẹrí bá mi khashiyatillah látara payọ lọ́wọ́n ọba àlekí ọlá kọ́nà ọba kó bá ṣẹlẹ̀ nìkankan wá ń bẹ̀ yamna'u min tahqiqil ubudiyya lillah nínú aburú tí ẹ̀ṣẹ̀ tó máa ń ṣe òun náà ni wípé kò ní jẹ́ kéèyàn lè sin lọ́wọ́n ọba bó ṣe yẹ kéèyàn sin lọ́wọ́n ọba àlekí ọlá yaqudi quwwatahu wa faraghahu wa fursatahu ẹni tó bá ń dẹ́ṣẹ̀ agbára tó ní owó tó ní àrísìkì tọ́nà ń fún gbogbo ẹ̀ á máa lò ó síbi ẹ̀ṣẹ̀ ni síbi tọ́nà ọba òfẹ́ la máa lò ó sí eléyìí á dẹ̀ máa jẹ́ sábàbí fún ìdí ọlẹ àti ìnóròjú èṣù á sì wá ní agbára lé lórí ọlọ́run ní inna ibadi laysa laka alayhim sultan ọlọ́run ní ìwọ èṣù ò ní lágbára lé àwọn tó bá ń sìn ní ní òdodo nínú wọn ò ní lágbára lé wọn lórí illa mani taba'aka minal ghawil àyàfi àwọn ọ̀daràn àwọn eléṣẹ̀ kan bá ń tẹ̀lé ẹ̀ ló máa lágbára lé lórí ó túmọ̀ sí pé tó bá ti ń dẹ́ṣẹ̀ ìsáhàwádà àléhìmù ṣẹ̀tọ́n èṣù máa jẹ gàba lé wọn lórí fàásáhùn zikirọ̀lá àwa jẹ́ kán gbàgbé ìrántí ọlọ́wọ́n ọba ulaika hizbu ṣẹ̀tọ́n ọlọ́run nírú àwọn ẹni báyìí ọmọ yéṣù ni wọ́n ala inna hizba ṣẹ̀tọ́n ni humul khasirun ọlọ́run ní àwọn ọmọ yéṣù à wọ́n máa pàdánù kọ́lọ́mba kó má ṣẹlẹ̀ nìkọ̀kan wá ń bẹ̀ nínú àwọn aburú tí máa ń bẹ tí ìyọba ti ń dẹ́ṣẹ̀ òun náà ni pé bọ́ọ̀fù làzima wal ìrọ̀dà ìmá dẹ́ṣẹ̀ kò ń jẹ́ kéèyàn ní ìpinnu ọkàn tó ga kéèyàn ní ìpinnu ọkàn kéèyàn ní àdìsọ́kàn eléyìí tó ga kéèyàn fẹ́ ṣe nǹkan kan kó wá ní strong determination lé lórí téèyàn bá ti ń dẹ́ṣẹ̀ á máa jẹ́ kí ẹ̀mí èèyàn kó lẹ kódà bó fẹ́ ṣe nǹkan lé ayé gan náà tó bá ti ṣe gbìyànjú díẹ̀ báyìí kò ní pẹ́ tí a máa sú irú ẹni bẹ́ẹ̀ látara àmà dẹ́ṣẹ̀ ni. bákan náà ni wípé yusrihu salih wal qabih sinyani amamahu ẹni tó bá ti ń dẹ́ṣẹ̀ tó jíndo sí gbogbo ohun tó bá ti ń dẹ́ṣẹ̀ báyìí àtẹ̀ṣẹ̀ àti dáadáa kò ní rí yàtọ̀ ńbẹ̀ gbogbo tó bá ń ṣe nígbèsè ayé ẹ̀ la máa rí gẹ́gẹ́ bí dáadáa ọjọ́ tó bá ń dẹ́ṣẹ̀ a máa wò gẹ́gẹ́ bí dáadáa ọjọ́ tó bá ń ṣe dáadáa náà bí dáadáa náà la máa rí sí kọ́lọ́ọ̀bà àlekè ọlá kọ́lọ́ọ̀bà kó má ṣe làwa ń bẹ̀ anábìwa Muhammad sallallahu alayhi wa sallam ó ní gbogbo ọmọ lẹ́yìn mi òun náà ni ẹni tí a máa là níbi aburú ó ní àyàfà àwọn tí wọ́n bá ń dẹ́ṣẹ̀ ní gbangba àwọn tó ń dẹ́ṣẹ̀ ní gbangba ọlọ́run bá bò wọ́n láṣìírí wọ́n á wá bọ́ sí gbangba báyìí pé ah alẹ́ àná yẹn lágbára gan-an ah ìjẹta yẹn lágbára gan a àwọn ṣe fàájì gan ni o a àwọn ṣe gbà wọn ṣàwò ẹ̀ṣẹ̀ sí ni o ẹ̀ṣẹ̀ lọdà o kò ń ṣe pé dáadáa náà ṣe pé a ọpẹ́ tiẹ̀ ní fọlọ wọn bá níjẹta yẹn a tàjùdù wa Ọlọ́run fún wa ṣe gan kóra márùn la parí mọ́ṣáláṣí wa nú àwẹ̀ a ọpẹ́ ní fọlọ wọn kọlọ ń jẹ ká tún lè parí bóyá ọjọ́ mẹ́ta ká lè máa parí odidi kóra mọ́ṣáláṣí wa next year ṣẹ̀mẹ̀ pé dáadáa nìyẹn irú dáadáa báyẹn yọ máa ń sọ láti encourage àwọn ẹlòmíì kọ́nàrún iman min qalbihi ẹni tó bá ti ń dẹ́ṣẹ̀ ìmọ̀ ni a máa kú lọ́kàn ẹ̀ ànábìíní la yazni zani hina yazni wa huwa mu'min ó lẹ́ni tó ń dẹ́ṣẹ̀ nígbà tó ń ṣe ṣìnà lọ́wọ́ ìmọ̀ ni ti kú lára ẹ̀ o ẹni tó ń jalè nígbà tó ń jalè lọ́wọ́ ìmọ̀ ni ti kú lára ẹ̀ ta ló wá fẹ́ kí ìmọ̀ ni kú lára òun kíkú wá lọ dé báyọ̀ níbi téèyàn ti ń dẹ́ṣẹ̀ yẹn kéèyàn wá kú lẹ́ni tí ò ní ìmọ̀ ni kọ́lọ̀ bá ọlá kó má ṣe ìṣàánú ẹnì kọ̀ọ̀kan wa o wà ìdá nígbà táwọn bá ti wá pọ̀ fil nínú àwùjọ kan wàlà yá amánu ahadun min iktirafihi ẹ̀rí gbogbo ẹni tó bá ti wà nínú àwùjọ kò ní sẹ́ńtọ́kọ̀ ẹ̀ máa balẹ̀ nígbà lè tẹ́tẹ́ wà káàkiri bàbá àjẹ̀bú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé mẹ́pẹ́ tí ní ta tẹ́tẹ́ gan akéré tó ń ṣẹ̀sìn ẹ̀rí ṣùgbọ́n mi ò fojú mi rí rí ọlọ́run sì ní jẹ́ ń rí ọlọ́run ní jẹ́ káwa náà rí o dáadáa là á máa fojú ara wa rí ẹ ṣàmíjọ mọ́ dáadáa là á máa fojú wa rí èmi ò ráfà tó ta bàbá àjẹ̀bú rí ṣùgbọ́n ọ̀yàn máa ń sọ páwọn afá máa ń ta kọ́nà ọba kó là wá ń bẹ̀ bóyá àwọn ẹni yẹn wá dé fìlà làwọn èèyàn fi máa wò pa ni wọn torí gbogbo ẹni tó bá ti dé fìlà láwùjọ wa là fà ẹlòmí àti pé àwọn àfa wo kódà àfa ń ṣó pc èmi ò ráfà tó ń ṣó pc rí ọlọ́run dẹ̀ ní jẹ́ rí ọlọ́run ní jẹ́ káwa náà rí torí àfa a gbọ́dọ̀ bá ń di opc àwọn àfa a kò sírú ọtí tó kì í mú ń sìn kódà wọ́n ń fọtí ṣàdúrà à èmi ò rò pé irú yẹn lè ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn máa ń sọ kọ́nà ńlá wa mẹ́ ṣẹ̀mẹ́pà burú ńlá ni nígbà táwọn tó yẹ káwọn èèyàn máa wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe rere nígbà tó bá ti bàjẹ́ jọ mọ́ ṣe mẹ́ pé kò fẹ́ sí hope mọ́ nìyẹn kò fẹ́ sí hope mọ́ àwọn tó jẹ́ páwọn gan ló yẹ kó máa sọ fún ọ̀yọ́ pé à eléyìí ò dá o eléyìí ò dá o kó wá jẹ́ páwọn gan ló wá jẹ baálẹ̀ nídìí nǹkan yẹn so kọ́nà ọba àlékè ọlá kó má ṣe ìfiwá ṣe kò ń gẹ dáadáa tẹ́ṣẹ̀ bá ti pọ̀ láwùjọ jọmọ́ afasábà bíi parun ọlọ́run sì láà gbọ́dọ̀ pa ẹ̀mí wa run o ànábìwá muhammad sallallahu alayhi wa sallam ó lẹ́nikẹ́ni tó bá pèpè síbi dáadáa kan irú ẹni bẹ́ẹ̀ á gbà ládàá dáadáa á sì gbà ládàá gbogbo ẹni tó bá tẹ̀lé ẹni tó bá sì pèpè síbi aburú á gbẹ̀ṣẹ̀ látara aburú yẹn àti ẹ̀ṣẹ̀ tí àwọn èèyàn bá dá látara pó pèpè sí i so kọ́ ló ń ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa tí ẹ̀ṣẹ̀ bá ti pọ̀ láwùjọ aburú máa pọ̀jọ mọ́ tí ọ̀rọ̀ bá ti wá rí báyìí láàmà fárọ̀ min hadhihi al-athar al-qabiha illa bi ruju' kò wá sọ́dọ̀ tá fẹ́ fi là níbi ẹ̀ṣẹ̀ àyàfi ká padà lọ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ní fàfẹ́rù ila Allah ọlọ́run ní ó yá eré tètè ẹ máa sáré lọ́sọ́dọ̀ ọlọ́wọ́n ọba àlekè ọlá ó ní wa sari'u ila magfirati min rabbikum ọlọ́run ní ó yá eré ẹ sáré ẹ kàn ṣẹṣẹ lọ sí ọ̀dọ̀ ọlọ́wọ́n ọba àlekè ọlá ibi àforíjì ọlọ́wọ́n ọba àlekè ọlá ọlọ́run ní wa tubu ila Allahi jami'an ayyuhal mu'minuna la'allakum tuflihun ọlọ́run lẹ́yìn onígbàgbọ́ òdodo gbogbo yín pátápátá ẹ túbà lọ sọ́dọ̀ ọlọ́run ọba kẹ́ bá lè ṣoríire kọ́lọ́ọ̀ má ṣe àjẹkẹ́ni kọ̀ọ̀kan wa ká ṣoríire kọ́lọ́ọ̀ kó jẹ́ ká là ẹ̀ṣẹ̀ eléyìí tó kéré àti tó tóbi kọlọ kó jẹ àlè máa jìnnà sí rọba náà láti rabbana la tuzi kulubana ba'da idh haditana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين We pray to Allah to accept our khutbah. So as we said uh, in the previous sermon that Today we are going to mention some evil effects of sins. We have mentioned that Allah yaghfiru Dunuba jamiha. Allah forget, forgives everything. He can forgive. And we mentioned some of the things that can prevent us from repenting to Allah. So in today's sermon, what we have mentioned, we have mentioned about 11 or 12 effects of sins upon individual and the society at large. Part of what we have mentioned is that sin will take us away from the blessing of Allah. It will take us away from the mercy of Allah subhanahu wa ta'ala. Shirimani Nurullah. When we commit sin, it will make us to forget what we have learned or to make it very difficult for us to acquire other knowledge. So when you are learning something and it becomes very difficult for you to learn, it means there is a problem and the likely problem is that there is no good thing good relationship between the slave and Allah subhanahu wa ta'ala as we mentioned that one of the scholars al-imam shafi'i went to his teacher waqir and told him about the difficulties that he encountered in learning then the imam told him that you have to abandon sins because sins is darkness and knowledge is light So if you want to have the light of Allah, you have to make sure that there is good relationship between you and Allah. Part of what we have mentioned is poverty. The Prophet sallallahu alaihi wasallam said he has not seen anything that can prevent man from achieving a good source of income like sins. When we commit sins, it will prevent us from having our provision from Allah. And you will see that the Prophet sallallahu alaihi wasallam taught us to always say in the early morning Allahumma inni as'aluka rizqan tayyiban. Allah, I ask you for what? Clean provision, pure provision. So for us to have our provision, we have to abandon sins. Part of it is what? Difficulties in every affairs. As Allah say, فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى For the one that obeys Allah subhanahu wa ta'ala and is always fearful of Allah, always afraid of the punishment of Allah fasanu yasiruhu lil yusra we are going to make everything easy for him and as for those that commit sins and disobey Allah Allah is going to make everything very difficult for them so this is part of what we have mentioned we also mentioned that sins will prevent us from worshiping Allah subhanahu wa ta'ala as we are supposed to worship him as Allah said that inna ibadi laysa laka alayhim sultan Allah told Iblis shaitan that you will not have power over my obedient servants. The people that worship me sincerely, you will not be able to conquer them. Illa mani taba'aka min al-ghawin, except the sinners. Shaitan will always have influence over the sinners. So that is what Allah mentioned in Surah 2 Al-Hijr. Part of it is that when someone commits sin, it will get to a stage that you will not be able to differentiate between what is good and bad. You will not be able to do so. Everything to him is good. There is no difference between zina, fornication, and nikah. And when you look at our environment today, you see we cannot differentiate between nikah and zina. Most of the people today, if a lady should propose to the parents that is bringing a man, Most of the parents we ask, Are you pregnant? Why do you want to bring the back without pregnancy? Meaning that in our environment, we cannot differentiate between fornication and nikah. People will make it a condition that without that pregnancy, there is no nikah. So that is telling us that our environment is polluted. and shows the level of our what involvement and indulgement in sins. So we pray to Almighty Allah to make it easy. Among the things that we have mentioned is that Allah is going to take away faith from our hearts. As the Prophet sallallahu alaihi wasallam said in the hadith of Ibn Abbas, that la yazni zani hina yazni wa mu'min. Anyone that commits, commits com, uh, fornication We not commit it except that Allah will take away iman from him. Allah will take away faith from his heart. When someone drinks beer, Allah is going to take away iman from his heart. And when anyone commit uh, robbery, Allah is going to take away iman from his heart. So these are some of the evil of sinning. And we have mentioned in conclusion that if you want to go away from sins and want to be safe from all these punishments, there is no way other than to return to Allah subhanahu wa ta'ala fafiru ilallah alifirar it means to run to Allah fafiru ilallah run to Allah subhanahu wa ta'ala Allah said in another verse wasari'u ila magfiratin it also means to move very fast to Allah to the forgive to, to seeking the forgiveness of Allah subhanahu wa ta'ala Allah subhanahu wa ta'ala la yarudọ li ibadihi al-kufur. Allah does not love sin. So, in Allah yuhibbul abda. Allah loves that whenever a slave commits sin, he seeks forgiveness of Allah. Watahibu min adhambi kama la dhambala. As we have mentioned, the hadith of Prophet sallallahu alaihi wasallam, that anyone that repents from sin is as if he has not committed the sin, because Allah is going to erase it. So we pray to Allah subhanahu wa ta'ala to erase our sins and shortcomings. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أعز الإسلام والمسلمين وذل الشرك والمشركين ودمر أعداء الدين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب